ṣe mọ́ n kò ṣe mọ́ o lórin tó ń kọ. ẹ dákun ẹ gbà yóò dádì n kò ṣe mọ́ n kò ṣe mọ́ o lórin tó ń kọ. ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu ọkọ. lẹ́yìn rẹ̀ ìwọ náà sá ni bàbá lẹ́yìn rẹ̀ ìwọ náà ṣáá ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé fara tì ó dúró kò fara ti nǹkan kan lẹ́yìn rẹ o ọlọ́run ìwọ ló tún kù áà bàbá lẹ́yìn rẹ ìwọ náà tún ni jésù lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé fara tì ó dúró kò fara tì nǹkan kan lẹ́yìn rẹ̀ o ọlọ́run ìwọ ló tún kù ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ọba tó ti wà kí ayé kó tó wà bíbélì wípé ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé jẹ́ kí awọ ẹni rà padà kí ó wí bẹ́ẹ̀ ẹni tó rà wá padà lọ́wọ́ ọ̀tá ni nítorí tí àánú rẹ̀ dúró láéláé mo gbé Ọlọ́run ga láàárọ̀ yìí ẹni tó tún mú wa rí ọ̀sẹ̀ tuntun mìíràn ẹni tó pa wá mọ́ ẹni tó dá ilé wa sí ẹni tó ní ká máa bẹ tá a sì ń bẹ ẹni tó mú ká jẹ́ ènìyàn lórí ilẹ̀ alààyè ẹni tí ó gbà kí ìfẹ́ ẹ̀ka ènìyàn kó ṣẹlẹ̀ wá lórí mo dá ògo padà sọ́dọ̀ Ọlọ́run ẹni tí ò jẹ́ kí ìfẹ́ àwọn ajúnilọ lágbègbè wa láyìíká wa nínú ẹbí wa kò borí ayé wa mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì, mo bẹ̀bẹ̀ fún àánú ńlá, àánú ńlá, àánú ńlá, àánú ńlá látorí ìtẹ́ Jèhófà. Lórúkọ Jésù ilẹ̀kùn àánú kó ṣí fún ayé wa. Bí o ti ń gbọ́ mi láti ibi gbogbo, ilẹ̀kùn àánú ńlá kó ṣí fún ọ. Àánú ńlá fún ìgbèníjà àánú ńlá tí ó mú kẹ́lẹ́rú ó gbé àánú ńlá látorí ìtẹ́ Kristi tí ó yí ìmọ̀ àṣebípo tí àlá ibi ìran ibi kìí ṣẹlé lórí àánú ńlá tí wọ́n ń gbìmọ̀ pọ̀ lórí rẹ̀ tí kìí jọ àánú ńlá fún ìgbènijà látọ̀dọ̀ ẹni tó ní ayé àti ọ̀run ilẹ̀kùn àánú ńlá kó máa ṣí fún ayé wa àánú ìgbènijà lórí ọmọ àánú ìgbènijà lórí iṣẹ́ àánú ńlá fún kíkó yọ kúrò nínú ewu gbogbo àánú ńlá tí kìí ṣìrìn tí bá ojú rere Ọlọ́run pàdé níbi gbogbo ilẹ̀kùn àánú ńlá ó yá máa ṣí fún ayé wa ògo ni fún Ọlọ́run wa ó béèrè fún àwa má rídìí agbára Ọlọ́run agbára tí ó sì wádìí rídìí mú fáyé agbára tí ò sì dá lóró lórúkọ Jésù lórúkọ Jésù bí ìró àmì rẹ ti ń gòkè ìwàláàyè Ọlọ́run ti ṣe agbára Ọlọ́run kó wọnú ayé rẹ fún ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí lórúkọ Jésù ó yá gba agbára Ọlọ́run lórúkọ Jésù ó yá gba agbára Ọlọ́run agbára tí ò sì dí lọ́wọ́ nínú ìjọba òkùnkùn tí ò sì dá dúró tí ò sì dè lọ́nà agbára tí ò ṣe dìtẹ̀ agbára tí ò ṣe kógun jà lórúkọ Jésù bó o ti rí àmì ṣe ó yẹ kó wọ ayé rẹ lọ agbára Ọlọ́run kó wọnú ilé rẹ kó wá yé ọmọ rẹ kó wá yé aya kó wá yé ọkọ lórúkọ Jésù olùgbàlà ohun gbogbo ti ṣe tiẹ̀ ni mo béèrè fún agbára Ọlọ́run tó ń tiná láti ṣọgbà yíká láti di yíká kúrò lọ́wọ́ àwọn eléwu ènìyàn kúrò lọ́wọ́ ẹranko ayé agbára ńlá ọlọ́run jehova ó yá kó sọgbà yí ọ ká ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù bí ìró àmì rẹ ti ń gòkè mo wí nípa tiẹ̀ ìwà láàyè ọlọ́run lórúkọ jésù kó bọ́ rìnrìn àjò ọ̀sẹ̀ yìí ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí ò ní rìn kábàámọ̀ ibi ò ní bá ọ ọfà ò ní bá ọ ọwọ́ ọ̀tá lórúkọ Jésù lọ́nà rẹ ó yá kó gbẹ dànù ọwọ́ ìkà nínú ayé rẹ ó yá kó gbẹ dànù níbi tí a tà ọ́ sí tá a ta ògo rẹ sí níbi tá a ta ayọ̀ rẹ sí tá a ta ìbùkún rẹ sí ìfẹ́ ńlá Calvary Jésù olùgbàlà ó yá kó rà ọ́ padà kó rà á padà kó rà á padà ohun tá a fẹ̀tàn gbà lọ́wọ́ rẹ̀ ó yá gbà á padà ìpàdé ọ̀tẹ̀ àwọn ẹni ibi nínú ìjọba òkùnkùn ọlọ́run fi kú túká ọlọ́run fi iná túká ọlọ́run fi iná túká ó ní ẹgbìmọ̀ pọ̀ yóò dasán ẹ náà kì yóò dúró gbogbo àwọn tó kórajọpọ̀ lòdì nítorí tiẹ̀ nítorí tèmi ẹ̀mí mímọ́ fi kú tú wọn ká gbogbo tá a sọ tó lòdì sí àyànmọ́ rẹ sí ayé rẹ sí ayé mi sí ọmọ rẹ sí ọmọ mi sí ìṣerere rẹ lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù fagilé láyé rẹ láyé mi ẹ̀jẹ̀ Jésù fagilé lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù fagilé ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò sàn ọ́ lọ́sẹ̀ yìí yóò dára fún ọ Mo súre fún ọ láti inú ìwé Jeremiah chapter seventeen verse eighteen. Ó ní jẹ́ kí ojú kí ó ti gbogbo àwọn tí ń ṣe inú níbí ni sí mi. Gbogbo ẹ̀dá tó dúró tó ń ṣe inú níbí ni àwọn tó o mọ̀. Bó ti wù kán náà wọ́n ó jìn tó, bó ti wù kán súnmọ́ ọ tó. Lórí ọ̀rọ̀ rẹ, ọ̀run yóò dojú tì wọ́n Ìwọ nítorí tó rí àmì yìí ṣe lórúkọ Jésù olùgbàlà, àní gbogbo ẹ̀dá tó ń ṣenú nibíni nípa tìẹ, ah! Ẹ̀mí Mímọ́ yóò yẹ̀yẹ́ wọn, ọ̀rọ̀ rẹ yóò dayọ̀, ọ̀rọ̀ rẹ yóò dayọ̀, lórúkọ Olúwa o ò ní dààmú lórí ọmọ, lórí ọkọ, lórí aya lórí olóore rẹ àtolóore mi lórí olùrànlọ́wọ́ rẹ lórí gbogbo ohun tó ń wò tínú rẹ ń dùn lórúkọ Jésù a ò ní dààmú òkò dààmú ò ní bà ọ́ ọfà dààmú ò ní bà ọ́ ayé ò ní fọmọ dààmú ẹ o lórúkọ Jésù olùgbàlà ni mo wí nípa tiẹ̀ bó ti rí àmì ṣe tó dẹ̀ rí àdúrà yìí ṣíà fún gbogbo àwọn ènìyàn lórúkọ jésù olùgbàlà ò ní rí dààmú ayé òbí gbogbo tó fi ń wo ọlọ́run tó fi ń júṣe fún ọ ibi gbogbo tó fi ń wo ọlọ́run tọlọ́run fi ń dúró tì ọ́ tó fi ń jà fún ọ lórúkọ jésù ọ̀tá ò babẹ̀ jẹ́ ògo ni fún ọlọ́run alábìrán ibi lórí rẹ kó yí dànù wàláàhí ọlọ́run kó jà fún ohun táyé fẹ́ tàn gbà lọ́wọ́ rẹ ó yá gbà á padà nípa àṣẹ agbára ọlọ́run ni mo fọ̀hún àṣẹ jáde ó yá gbà á padà ògo ni fún ọlọ́run wa ìgbìmọ̀pọ̀ ọ̀tá lórúkọ jésù òtúká òjò ìparun ni mo béèrè lórí àwọn tó kóra wọn jọ pọ̀ ní méjì ní mẹ́ta lòdì sí ayé rẹ sí ayé mi sí iṣẹ́ rẹ sí iṣẹ́ mi lórúkọ Jésù òjò ìparun Olúwa kó rọ̀ lé wọn lórí. nínú ọ̀sẹ̀ yìí mo fẹ́ kó wábi gbàdúrà kó ṣe ìṣọ́ òru ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí mo fi ń gbàdúrà fún yìí nínú ìwé Jeremáyà chapter seventeen verse eighteen kó fi gbàdúrà bí ò tiẹ̀ jọgbọ̀n ṣẹ́jú lọ pé gbogbo ohun tó lè mú ọ dààmú kọlọ́run ó fi náà run dànù kó sì béèrè fún agbára ọlọ́run agbára tí ọ̀tá kiri ìdí rẹ̀ agbára tí ìmọ̀ ibi kì í jọlé lórí agbára tí da ibi padà sórí oníbi kó o béèrè fún lọ́sẹ̀ yìí bí o ti ń béèrè jù bó ti béèrè lọ́wọ́ ẹni tó ní ayé àti ọ̀run ẹ̀mí mímọ́ yóò dá ọ lóhùn lílọ bíbọ̀ rẹ lórúkọ Jésù olùgbàlà lọ́sẹ̀ yìí ò ní kábàámọ̀ ní ilé alààyè lórúkọ Jésù wàá jọrọ̀ Ọlọ́run àkọ́yí pé ìbùkún ni fún ọ ní ìlú ìbùkún ni fún ọmọ inú rẹ a sì kọ́ wípé ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn lórúkọ Jésù láyé rẹ láyé mi nílé rẹ nílé mi ẹ̀mí mímọ́ yóò mú ọ̀rọ̀ rẹ ṣẹ ògo ni fún orúkọ olúwa ayé rẹ kó wà ní àlàáfíà iṣẹ́ rẹ kó wà ní àlàáfíà ìdílé rẹ kó wà ní àlàáfíà ìjì tí ń jẹ́ kọ̀lùkọ̀lù tí ń kọlà yé afẹ́fẹ́ ibi tí ń fẹ́ kiri lórúkọ Jésù olùgbàlà a ò ní pín níbẹ̀ àlàáfíà rẹ yóò máa pọ̀ sí àkọ́wé pé àlàáfíà ni mo fi fún yín kì í ṣe bí ayé ti fi fún ni lọ́dọ̀ ẹni tó ní ayé àti ọ̀run ni mo béèrè fún àlàáfíà fún ayé rẹ lórí ilé rẹ lórí ìgbéyàwó rẹ lórí iṣẹ́ rẹ lórúkọ Jésù olùgbàlà ó yá gbà àlàáfíà ayọ̀ Ọlọ́run kó jẹ́ tiẹ̀ ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa Jésù Kristi Olúwa wa àmín ẹ̀yin ará nínú Olúwa bí ẹ ti ń gbọ́ mi mo fẹ́ kó rántí ohun tí ìwé mímọ́ sọ nínú ìwé Kọ́ríńtì First Corinthians chapter six from verse nine ni tàbí ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ká má tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn panṣágà gbogbo àwọn èèyàn wọ̀nyí àwọn tó so èso nípa ti ara wọn ò lè jogún ìjọba ọlọ́run tàbí àwọn panṣágà tàbí àwọn àgbèrè tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn èké gbogbo ìyẹn àwọn alábòsí àwọn ìka ènìyàn ni yóò jogún ìjọba ọlọ́run nítorí náà ará mo fẹ́ kó o ka ìwé yẹn kó o sì kíyèsí kó o kà láti ẹsẹ̀ ìkẹsàn-án sí ẹsẹ̀ ìkọkànlá mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀ ọ́ ètò bá jẹ́ tiẹ̀ ronú pìwàdà ibi tí ayé dé lónìí àwọn gbogbo tá a rí tó ń ṣẹlẹ̀ yìí ó ń sọ fún wa wípé dìde Jésù súnmọ́ tòsí ìwọ náà súnmọ́ dágbére fún ẹ̀ṣẹ̀ nínú ayé rẹ kó wá rí bí ìfẹ́ rẹ ti pọ̀ tó sí ayé rẹ olórun yẹn ló ní súnmọ́ Ọlọ́run o ọ̀rẹ́ kò lè súnmọ́ ò fẹ́ràn rẹ o ẹ̀ṣẹ̀ ló mú yapa wá dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ bọ́lọ́run làjà kò lè rójú rere rẹ súnmọ́ Ọlọ́run lákòókò yìí ayọ̀ Ọlọ́run yóò sì jẹ́ tiẹ̀ ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa bá mi pé àdúrà yìí káàkiri fún àwọn ènìyàn bí o ti ń ṣe yóò dára fún àdúrà yóò sì gbà fún Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù.